gbogbo orú fídíà tá a bá ṣe ìtààmù tá a bá ṣe báwọn ìfúnlóúnjẹ tá a bá ṣe báyẹn ọ̀ràn yẹn ni kó jẹ́ pé aláìní ni yóò jẹ ọ̀ràn yẹn ni kó jẹ́ pé aláìní òní yóò jẹ ṣùgbọ́n ìfọ́ akọ̀fẹ́ sí aláàwẹ̀ lẹ́nu kódà tó bá ní tó tèkì ó lè pe tẹ̀símà kó wá sí lọ́dọ̀ rẹ̀ ìfọ́ọ̀rù torí pé ìfọ́ọ̀rù ló ń ṣe òun lè fi bíyà ṣùgbọ́n dákẹ́ sí bíyà ni òun ní láǹfààní láti pẹ̀lú ìyẹn báyìí torí pé àwọn ilé ìjẹjọ fúnra wọn gan lè sọ gbogbo nàìjíríà aláìní mọ́jẹ̀mú pé aláìní òun ni a gbọ́dọ̀ ní oúnjẹ tó bá jẹ́ pé ààwẹ̀ tá à ń fi gbà fún yàn odidi ààwẹ̀ ni kéèké bí akọ̀fẹ́ títẹ̀ lágbàá tó lọ fún aláìní wallahu a'la wa a'lam tabari ìbéèrè mi. mi ò gbọ́rọ̀ mi ọ̀dà sáàlì. ṣe rí ó ní pé sínú àwẹ̀ nìkan la lè ṣe é àbí a lè ṣe nígbà tí ìfà sùkú àwẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé bẹ́ẹ̀ yóò bá pé o gbọ́dọ̀ jẹ́ before Ramadan after náà ni yóò jẹ́ o lè jẹ́ before after ló máa ti kébi after ló máa jẹ́ àkọ́kọ́ ni nítorí pé sọ̀rọ̀ pé àwẹ̀ téèyàn bá jẹ gbèsè téèyàn bá jẹ èyí san ọ̀yẹ́ kọ̀ọ̀kan jẹ gbèsè náà kẹ́tù lé kíni ẹ tó san padà bẹ́ẹ̀ bá kọ́ jẹ gbèsè àwẹ̀ lẹ́ẹ̀sẹ̀ wá sí kíni ẹ̀ẹ́sẹ̀ wá san padà ojú kan nìyẹn ojú kejì ni pé tí èyí bá ṣe pé kò bá sí kápá kò sí tó ní kéèyàn sọ bí ẹ̀yìn àwẹ̀ torí pé ẹ má ṣàdé gbogbo sí olórí tẹ́ bá ṣe nínú àwẹ̀ ládàá rẹ̀ bọ́lá òun ti ṣẹ̀ṣẹ̀ san rẹ̀ ọ̀tọ̀ ni torí ẹ̀ èyí tó lọ́lá jù ní pé kéèyàn ṣe nínú Ramadan gẹ́gẹ́ fún rẹ̀ káwá ní pé kò sí kápá àfi nígbà tí àwẹ̀ tó ń lọ tán lèyìn tó ní kápá èyí ó wà ṣẹ̀ṣẹ̀ wá ṣe nígbà náà ọ̀rọ̀ yìí wàá dàbí ẹni pé ẹni tó ní ẹsùn tí ò fi gbà wẹ̀ ẹ̀yà gbà tó sùn yóò wàá gbà padà nígbà tí ọmọdé ọ̀nà bá lọ tán wallahu a'la wa a'lam. Nam. aláṣọ tara nígbà tó bá tó fún wa ní àwẹ̀ tó ń gbà ó járí tọ̀lá náà gbà pẹ̀lú àlàáfíà kágbà èyí tó ń bọ̀ náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala gbogbo àlejò tuntun wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam ajma'in assalamu alaikum wa rahmatullahi